إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور مقدساتها وكل مقدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أبني فولو وباوا جل وعلا أطار الكاتي جيفوت شلون النبي محمد صلى الله عليه وآله وسلم كراتي ما في في لك فرا ولورا ona náà ni tíra àfáàgbani dr abdulaziz badawi tí wọ́n sorúkọ rẹ̀ ní alwajizu fi fíkẹ́hì súnná wàlìkítà bílẹ̀ àwọn ààyè tá ń kà lọ́wọ́ nínú tíra náà òun ni àwọn àkọlé tí ń sàlàyé fún wa nípa àwọn ìrun náàtìlà àwọn sọ̀láàtò tọ̀tàwọ̀ àwọn àrùn tí sọ̀rọ̀ àyàn sàlàyé fún wa nípa ìrun wítìrí súnà àwọn súnà nọ̀rọ̀ wá àti tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rọ́tà kàgbẹ̀yìn níbẹ̀ òun náà ní sọ̀láàtù lẹ́sẹ̀kára ìrun tí a máa kí tí a máa fi wá ẹ̀sà lórí nǹkan tí a bá fẹ́ dáwọ́lé láti ṣe lówùrọ̀ yìí ibi tá a ti bẹ̀rẹ̀ ní sọ̀láàtù lùkùsù ìrun tá a máa kí nígbà tó òrùn bá wọ́ ọ̀kùn tóòrùn bá wọ́ọ̀kùn tàbí tóṣùpá bá wọ́ọ̀kùn súnà ní súnà tànábì ni àbí ètò tí ṣẹ̀ríà Islam gbé kalẹ̀ òun náà ni pé kí a kírun tóṣùpá bá wọ́ọ̀kùn a máa kí salatul khusuf tó bá jẹ́ pé òòrùn ló wọ́ọ̀kùn a máa kí salatul kusuf àmọ́ bákan náà láti máa kí méjèèjì ní tó bá ṣẹlẹ̀ òní tani ti ta ni irú òrùn wo ni a ó kì í àfààní salatul kusuf idha khasafa al shamsu ustihiba an yunada jami'a àfààní idha khasafa al-qamaru nígbà tí òṣùpá bá wọ́ọ̀kùn wa kusifati shamsu bakana náà si sí wọ́ọ̀kùn òṣèhìbà anyunada sunna ni ntí sẹ̀rí àtẹ́kasẹ̀ òun ni kí wọ́n máa pèpè yẹn ni pé wọ́n pèpè wọ́n pèrò báyìí pé as-salatu jami'a tó sì bá wọ́ọ̀kùn àbórun bá wọ́ọ̀kùn bá a ti máa pèpè fún láti wá kírun yẹn ni àmà ìgbìzá àyẹnú pípè ó wà fún irun tá irun pípẹ́ tá a máa pè láti báyìí tá a ti máa pè Allahu Akbar Allahu Akbar títí parí yẹn ó wà fún àwọn ìrun wákàtí márààrún nìkan ni àmọ́ nínú òrun tá a tún máa pépè tá a máa tí àwọn èèyàn fún láti kójọ láti wá kí òun náà ní irun tí òṣùpá bá wọ́ọ̀kùn tàbí tí òrun bá wọ́ọ̀kùn ó nìkan náà láà máa pèrún báyìí fún ẹni tí ó pèrún tí ó máa wí ni pé as-salatu jami'a títí táwọn èèyàn fi kójọ láti sọ̀látùlù kùsùf àti sọ̀látùlù kùsùf náà la máa pèrún báyìí fún àwọn àfáàmì wà tẹ́ fún wọn ní ìró éèdì náà àbí tó jọ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ àhà láyé ànábì ànábì ò sọ fún wa pé ká pe sọ̀látùlù jámì àfúnrún éèdì àbí rùn mí ibi tánàbì ti ní káàkiri náà ni àwọn ti máa pè sobolu pèrún ó sì máa pèrún ní inṣàlá ẹgbẹ́ wa látọ̀dọ̀ Abdullahi ibnu Amri kọ́lá لما كسفت الشمس على لما كسفت الشمس على عهد رسول الله صلى الله عليه وسلم نودي إن الصلاة جامعة wọ́n gba ìgbẹ̀wá wa látọ̀dọ̀ abdullahi ọmọ amúrí òní nígbà tí ó rún wọ́ọ̀kùn láyé ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa salam ní pé lásìkò ànábì wọ́n ṣe ń pèrò náà ní pé inna salata jami'a báńkì máa kírun yẹn pé dájúdájú o irun o irun àkójọ kí yẹn ni pé irun tá àkójọ kí. fa idha ijtama'a an-nasu fil masjid salla bihim al-imam rak'atayn ala nahwi ma ja'a fi hadha al-hadith. nígbà tí àwọn èèyàn bá wá kójọ sínú mọ́ṣáláṣí yẹn pé tó ń pe as-salatu al-jami'a ẹgbẹ́ni tí máa ti ń gbọ́ òun ò sì mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ yẹn wọ́n mọ̀ bọ̀ á sí táwọn èèyàn bá wá kójọ sínú mọ́sálásí ìmáàmù wá kírun rákà méjì fún wọn ní ọ̀nà àbáfẹ́fẹ́ sàlàyé bó ṣe wà nù àdìsí tí ń bọ̀ yìí ní àpèjúwe bó ṣe wà nù àdìsí tá a fẹ́ kà yìí bí ìmáàmù ṣe kírun fún wọn nìyẹn àdìsí yẹn lọ báyìí pé an Aisha radiyallahu anha qalat خطفت الشمس في حياة نبي صلى الله عليه وسلم فخرج إلى المسجد màmá wa sayida aisha radiyallahu anha wọ́n sọ báyìí pé òòrùn wọ́ọ̀kùn ní ayé tànàbí wa muhammad sallallahu alayhi wa sallam anabi wa jáde lọ sí mọ́sálásí nígbà tó òòrùn wọ́ọ̀kùn anabi jáde lọ sí mọ́sálásí fasọ́fà náàsù wara'ahu àwọn èèyàn wa kó wa sáfù lẹ́yìn rẹ̀ fakabbara anabi wa ti takbir dáàmà gbogbo òun tàbí afẹ́ kí ìbẹ̀rẹ̀ rẹ̀ náà ní takbiratul ihram anabi takbir. lẹ́yìn tẹ̀gbìrì fàtàrà rasulullahi sallallahu alayhi wa sallam kìrọ́ asan tọ̀wéyìlá wa ní kéwú tó gùn yẹni pé ó ka suratul fatiha lẹ́yìn wa ka sura tó gùn lẹ́yìn suratul yẹn torí gbogbo òun tá a fẹ́ kí àkọ́kọ́ sura tá a kà náà ní suratul kí mi ò tó tẹ̀lé ka ó wá kan tó gùn lẹ́yìn فركع ركوعا طويلا لين أسس التكبير هو ركوع ni ruku kan tó gùn gan tẹgbìrì ẹlẹ́ẹ̀kejì tẹgbìrì ruku ni tẹgbìrì lè ntikal mi makani la makani wọn ẹni pé tẹgbìrì kan fẹ́ ti ṣe láti gbéra láti di kan lọ sí ààyè míì wọn náà ni pé ó wá ruku ní ruku yìí náà ruku yẹn wá pẹ́ gan ó pẹ́ lórí ruku yìí summa qala sami Allahu liman hamida. lẹ́yìn rúkú yìí ànábi wáyé gbólóhùn pé sami allahu liman hamida ọlọ́wọ́ bá gbọ́ ẹni tó yìn faqama wa lam yasjud lẹ́yìn sami allahu liman hamida ó wá dìde lóko sujud àwọn ọ̀rọ̀ yòókù tá a máa kí tabati ní sami allahu liman hamida ìṣókù náà ni pé a lọ sílẹ̀ láti lọ forí kalẹ̀ àmọ́ níbí báyìí qama wa lam yasjud ànábi wá tó dúró kò sujud níbi. wàkọ́rọ̀ àkìrá àtàntọ̀wéra ó tún wá kékéwù mi tó tún gùn ó tún ká kéwù mi tó tún gùn hiya adna minal kìrá àtàlùkùwùlà òun súnmọ́ kéwù tó ké lórí rákà lórí ẹ̀yìn eh, kéwù tó àkọ́kọ́ yẹn kò tó àmóhùn náà súnmọ́ àmọ́ kéwù tó gùn náà ní ó ké thumma kabara wa raka'a ruku'an tawila lẹ́yìn náà ó tún ti takbir ó tún wá rùkú ní rùkú tó tún pẹ́ wa huwa adna min ruku'il awwal. rùkú tẹ́lẹ̀ kejì ó tún súnmọ́ rùkú tẹ́lẹ̀ kọ́kọ́ sami Allahu hamida lẹ́yìn náà ó sami Allahu hamida tẹ́lẹ̀ nígbà yẹn ló wá fi kún yí pé rabbana walakal hamd olúwọ́ bá wà ó tiẹ̀ náà ní ọpẹ́ rùkú tẹ́lẹ̀ gbogbo yóò sami hamida láti dìde lórí ni yóò tún tó bá dìde pẹ̀lú sami Allahu liman hamida yóò wá sọ pé rabbana walakal hamd nígbà yìí ni wàá forí kalẹ̀ oní summa sajada lẹ́yìn eléyìí ó wàá forí kalẹ̀ summa qala fi rak'atil akhirah mithla dhalik lẹ́yìn náà ní raka ti gbẹ̀yìn ìyẹn ní pé ẹlẹ́ẹ̀kejì ó tún wáá ṣe bó ṣe ṣe lórí raka àkọ́kọ́ yẹn náà lórí raka àtẹ̀kejì náà fastakmala arba raka'at fi arba'i sajadat níbẹ̀ yẹn ó wá kọ̀mpútì àbó ó wá pèrò yẹn lórí lori mẹ́rin rùkú gbogbo orun tá a máa kí kan ìforíkalẹ̀ méjì ní ma wà ń tàbá fẹ́ kírun ní méjì bá fi kírun méjì ni àbí gbogbo násílà tó jẹ́ raka méjì méjì tàbá fẹ́ máa kí rùkú méjì ìforíkalẹ̀ mẹ́rin ní ma bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ níbí báyìí méjì anabi wa ṣe rukú mẹ́rin àti ìforíkalẹ̀ mẹ́rin lórí àràkà méjì wàǹjẹ́ láti ṣàmùsọ kọ́bùlà àyàn sọ̀rọ̀fà nígbà náà ọlọ́run á ní kí oòrùn kó ti yọ padà oòrùn ti hàn padà síwájú kánábí òkè kó tó kírun yìí kó tó pẹ́yìn dà lórí irun yìí oòrùn ti yọ padà so násì ni tó fi yé wa wípé tóòrùn bá wọ́ọ̀kùn násì wa tó sọ títí kùsùfù náà bẹ́ẹ̀ àfa àṣàlàyé tóòrùn bá wọ́ọ̀kùn àbúṣùpá bá wọ́ọ̀kùn irú nǹkan tí a lọ ṣe ni alhamdulillah ọlọ́run ti ní kí sunna kó máa yẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nígbà kan nílẹ̀ yìí tó bá ní máa ṣẹlẹ̀ mu láti pé àwọn ọmọ kéékèèké wọn jáde lu káàkiri wọn máa fọ́lé aṣẹ́wó fọ́lé ọtí àwọn oníwà wọn máa ṣe wọ́n léṣe wọn jẹ́ àti bẹ́ẹ̀ pẹ̀lú àníyàn wípé bóyá ìwà àbàjẹ́ yẹn òun ló ń fa nǹkan yẹn kò yẹ bẹ́ẹ̀ ìdí ìṣẹ̀lẹ̀ àgbékalẹ̀ ìtú ẹ̀ka máa ṣe yẹn òun náà ni pé ká jáde ká pe sọlá sí já ní á kí gbogbo ó sì jáde ká lọ sí mọ́ṣáláṣí ká lọ kí ìrìn gẹ́gẹ́ bá náà tètè kí ìrun ní bíbá yìí. lẹ́yìn náà àlọ́kótó bá tó bá يسن للإمام إذا سلم من الصلاة أن يخطب الناس sunna ni fún imam nígbà tó bá sálámà níbi irun sọláàtò kùsùfù àbí kùsùfù yìí kó ṣe kútùbà fáwọn yẹn fàyà ìzàhùn wà ìzàkírahùn yóò wá ṣe wáàzí fún wọn lẹ́yìn náà yóò fi ràn wọn létí yóò ṣe wáàzí fún wọn yóò ràn wọn létí pé ilé ayé tá a wà ipa àbí wà bàjẹ́ táwọn yẹn wà sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ̀yà húsàkùn alàlà amálẹ̀ sọ́ọ̀lẹ̀ lórí kútùbà yìí yóò sì wọn lójú kòkòrò láti máa ṣiṣẹ́ dáadáa kí ló fàtà àfáàfi sọ̀rọ̀ yìí an aisha radiyallahu anha anna rasulallahi sallallahu alayhi wa sallam salla yawma khasafati shams mama wa sayda aisha radiyallahu anha wọ́n ní dájúdájú anabi sallallahu alayhi wa alihi wa sallam wọ́n kírun níjọ́ kan tí òòrùn wọ̀ anabi kírun lẹ́yìn bàtà kírun yìí tán hadith yẹn gùn jù báyìí lọ wọ́n ti sàlàyé bá ń fi kírun yẹn sókè tó mọ̀ zákàrà ti sífà tó sọ̀rọ̀ Sayyida Aisha wọ́n mú wá sífà bá ń fi kírun yẹn gẹ́gẹ́ bá ń ti sàlàyé yẹn sókè fún wa kọ́ọ̀lá lẹ́yìn ìgbà náà Sayyida Aisha wa sọ báyìí pé tó mọ̀ sálàmà lẹ́yìn náà ló wá sálàmà wà kọ́ni jáde láti lásìkò yìí ti ìtàfà ti ní àmọ́ ṣe kútùbà ìmáàmù ṣe kútùbà lẹ́yìn irun yẹn yẹn nítorí ṣẹlẹ̀ bá nàbí náà ti ṣe nìyẹn. fàkọ́lá fi kùsù fi shams wal qamar ànábi wa sàlàyé sọ fáwọn àlìkùmà nípa tóòrùn bá wọ́ọ̀kùn àbóṣùpá náà ló wọ́ọ̀kùn ní báyìí pé ìnáhùnmá àyàtánì min àyàtìlá sẹ́rí òòrùn àtòṣùpá àmì méjì nínú àwọn àmì tọ́lọ́hùn àwọn méjèèjì àmì méjì kan nínú àwọn àmì ìtọ́lọ́run láyà stéphane lè ahadi àwọn méjèèjì yìí wọ́kùn nítorí ikú ẹnìkan wà láàlẹ́ hayati bẹ́ẹ̀ wọ́n yìí wọ́kùn nítorí ìsẹ̀mí ẹnìkan ìtumọ̀ rẹ̀ ni pé àbóyá nígbà kan ó dàbẹ̀ pé màsìlẹ̀ tó bá wọ́kùn ni lọ ti dìsbọ́n kó tó sí tó jọ bẹ́ẹ̀ àbẹ́bí àwọn méjèèjì wọ̀nyí wọ́ọ̀kù nítorí ikú ẹnìkan tó bóyá nìkan kú lòun fi wá wọ́ọ̀kù àbí lóṣù kó fi wọ̀ọ̀kù àkèé ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbá bí ẹnìkan kèé ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fa ìdára àìsùnmù hùmá àbẹ́bí wa ní tẹ́ bá ti wá ara àwọn méjèèjì fàbùzáhù fàbùzáhù kìlà sọ̀rà ẹ wá dá gìrìgìrì ìyànnì fásitì àná ìgbé kéèyàn dá gìrì àbíkẹ́ jáyà ẹ dá gìrìgìrì lọ kírun ìtumọ̀ rẹ̀ ń jẹ́ ẹ jẹ́ kí ìpayàwó mú yín láti lọ kírun ẹ páyà ọlọ́run láti lọ síbi kíni kẹlọ máa kírun fọlọ́ so tí sùpá bá wọ́ọ̀kùn àbóòrùn wọ́ọ̀kùn tá a máa ṣe náà níbi kíni à á lọ kírun. wà á ní àtúmọ̀ àkọọ́lá làkọ́dé amara nàbí yìí sallallahu alaihi fi kusufi shams. wọ́n gbọ́ alátọ̀rọ̀ màmá wa sayyida Asma tó jẹ́ ọmọ sayyiduna Abi Bakri wọ́n ní anabi sallallahu alaihi wa alihi wasallam ó pàṣẹ bílí ìfáàfà láti máa sọ ẹrú dọ́mọ láti máa bọ́kùn kó lọ́rùn ẹrú fi kùsù fi shams ìyẹn ni pé nígbà tí òòrùn bá wọ́ọ̀kùn ọ̀rọ̀ tí a fà mú wáyé hadith anabi ni àbí asar ni látọ̀dọ̀ màmá wa sayyida asma ẹgbà wáyé àórí nínú mukhtasar títí ìmáàmù bukhari bákan náà ó wà nínú tíra ní sahihu jami' alama albani rahmatullah wọ́n sì sọ pé hadith tó fi ẹsẹ̀ nílẹ̀ ni nípa ìgbà anábì pàṣẹ láti pé káwọn òyìnbó bọ́kùn kúrò lọ́rùn ẹrú yẹn pé ńgbà kan kírun tán nọ́ọ̀sì ní ìwà tó tó pàṣẹ pé kan ti sàdákà ó sọ àdúrà yàní àsọ̀lá àdúrà wà sàdákà nọ́ọ̀sì wà báyìí náà wallahu a'lam. tó àfáàní ah, ok anábì pàṣẹ nínú wípé kéèyàn ká bọ́kù pọ̀ lọ́rùn ẹrú nígbà tí òórùn bá wọ́ọ̀kù. wà á ń àbí Musa ẹ̀rí mi ni wà á ń àbí Musa radiyallahu anhu qala khatafati shamsu òórùn ìyẹn láyé ànábì sallallahu alayhi wa sallam faqama nabiyyu sallallahu alayhi wa sallam faz'an ànábì wá dìde lẹ́ni tí ń jáyà lẹ́ni tí ń páyà ń bẹ̀rù kó má jẹ́ pé tó ṣẹlẹ̀ yìí àsìkò àlìkíámà ló fẹ́ dé kó má jẹ́ ló fẹ́ fa asal masjid wá sí masalasi kiyami wa ruku'i wa sujud ma ra'aytuhu qattun yaf'alu bàtà náà dídé masalasi ó wá kírun pẹ̀lú ìrun kíkí àbí ìgbó tó yẹ ó gùn gan tó gùn yàní ìdúró tó dúró lórí irun yìí ìdúró tó gbò gan ni bẹ́ẹ̀ rùkú tó rùkú lórí irun yìí rùkú tó gbò gan ni sùjúrù tó sùjúrù lórí irun yìí sùjúrù tó gbò gan ni mi ò rí rú ẹ̀ mi ò rí kó ṣe rú ẹ̀ ìtì máa kírun fún wa àmọ́ mi ò rí kó ṣe rú ìdúró gbẹ̀yì ìrùkú gbẹ̀yì àti sùjúrù pẹ̀ mi ò rí rí wọ́kọ́lá hadhihi al-aya lẹ́yìn ìgbà tó kírun ìtàn wa ní eléyìí gangan ni àmì áyà kan lélẹ́yìí ètò pé ọlọ́run máa rán sọ́mi ènìyàn máa rán sórílẹ̀ ayé láti ẹkúnnu lè máa ti àhàdì kìí ṣẹlẹ̀ nítorí ikú ẹnìkan wà láàyè hayati bẹ́ẹ̀ kìí ṣẹlẹ̀ nítorí ìsẹ̀mí rẹ̀ láti yọ̀háwù fọlọ́ọ̀kù bí ha ìbáàdà àmọ́ o ọlọ́run máa fi dẹ́rù ba ẹ̀rú ẹ̀ so àtúntà náà a ò ní máa wọ ikú bóyá nǹkan ló ọlọ́run ti ní ó fẹ́ fi dẹ́rù gẹ́gẹ́ bọ́lá ti sọ nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ àyà ìdàṣàmùsù fún wìrà ibomi ìdàṣàmá ìṣàkọt ìdàṣàmá ìfàtàrà um, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbàtà bá ká ìmálẹ̀ òun kúrò tó ń rò ní ìmálẹ̀ mà sọ́mà bá fàyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so so eléyìí ó máa jẹ́ ó máa dẹ́rù bà wá so bí ni lẹ́yìn ànábì wa ní fa'idha ra'aytum shay'an min dhalik tẹ́bá ti wá rí nǹkan kan nínú eléyìí ló wá ní òṣùpá ló wá ní kí ni ká tẹ́sí fabza'u ila dhikrihi wa du'a'ihi wa istighfarihi ànábì wa ní àbí lọ síbi kí ni ìrántí tọ́lọ́hùn lẹ́yìn náà lọ síbi ìmáa ṣàdúrà ìmáa bí ọlọ́run lẹ́yìn náà ẹ̀jáyà sí istikfar

torí nígbà míì ó lè jẹ́ pé ẹ̀ṣẹ̀ náà ló fà á kírun kan wọ̀nyẹn ti ṣẹlẹ̀ so afáwa ni wàzọ́hìrò káwòlìhì sallallahu alaihi wasallam fàzákò ìlà áàkì èyí tó hàn nínú gbónà ànábì tó sọ pé fàzákò náà ni pé ẹjáyà bí ẹ̀dà gìrìgìrì láti lọ kírun yìí níta gbọ́yé níbẹ̀ òun náà ni pé àlùjù afáà ni ọ̀ràn àyàn ni kéèyàn ó kí sọ̀látùl kùsúf àbí kákí kùsúf nígbà tí oòrùn àbí òṣùpá bá wọ́ọ̀kùn fàtàkùnù sọ̀látùl kùsúf fardan kìfàyà látara bẹ́ẹ̀ àfààní sọ̀látùl kùsúf yóò wá túmọ̀ sí pé fardu kìfàyà ni kama qala abu awana fi sahihi gẹ́gẹ́ bí àfáà táǹkì ní abu awana bó ti sọ nínú síra nínú sahihi rẹ̀ nínú síra yẹn volume two page three hundred and ninety eight ó ní bayanu wujubi salatul kusuf àlàyé nípa wípé ìjí ọ̀ràn yẹn salatul kusuf summa sáàkà ba'dal ahadith as-sahihah fi amri biha lẹ́yìn ó wá mú àwọn ahadith tó fẹsẹ̀ nílẹ̀ wá nípa ìpàṣẹ kákìrún salatul kusuf àbí kusufu yìí wọ́n wà zahirun sani ibn Khuzaima Khuzaima eléyìí náà ní nǹkan tó hàn nípa ìṣesí àbíṣẹ́ tí ibn Khuzaima náà ṣe nínú sahihu títẹ̀ náà fa innahu qala fihi ibnu kuzema sọ nínú tíra rẹ̀ báyìí pé babul amri bis salat inda kusufi shamsi wal qamar báàbù ti ń pani láṣẹ láti kírun nígbà tí oòrùn bá wọ́ọ̀kùn abosupalu ló wọ́ọ̀kùn ni wàzákàrà aidan ba'dal ahadith fi amri biha ibnu kuzema bákan náà òun náà mú wa apápá àwọn ahadith tí ń pani láṣẹ láti kí قال الحافظ hafiz fil fasl imam al-hafiz al-hajar ibn asqalani nínú tírà àwọn fatihul bari wọ́n sọ wípé falijumuhur ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àlà anaha sunnatu mu'akkada wọ́n lọ lórí pé salatul kusufi sunnatu mu'akkada ni sunnatu lágbára ni sunnatu kápá ni wa saraha abu awana fi sahihi àmọ́ abu awana òun mú wá nínú sahihu rẹ̀ clearly wípé àbíwùjú bì hà bọ́rọ̀ àyàn ni wàlá ara wò lè gẹ́rì àfáà ni mi ò rí ẹlòmíì tó náà tó lọ báyìí lórí tí àbú àwa náà yìí sọ ìlà máa hókìá àn Malik annahu àjọráha májọra àjùmọ̀ àyàfi ẹgbà wa tẹ́ mú wa látọ̀dọ̀ máàlì má máàlì pípé wọ́n gbé sọ̀látùlù kùsùf àti kùsùf sí ipò ìrun jùmọ̀ wàlákàlà Zainab bin Munir an Abi Hanifa annahu àwùjábàá bákan náà àfa àtàn pè ní Zainu ọmọ Munir òun náà gbà wọn látọ̀dọ̀ Abu Hanifa wípé ọ̀ràn yẹn ni kákí salatul kusuf àbí kusuf wàkàdà nàkàlà báàdù musannafi alhanafiya anaha wajiba bẹ́ẹ̀ ni apá kan nínú àwọn olùkọtíra tó kọtíra nínú bázábà imam Abu Hanifa àwọn náà lọ lórí pé ọ̀ràn yẹn ni salatul kusuf àti kusuf àwọn àfa lọ ní ọ̀nà méjì lórí ẹ̀ náà làfa ti sàlàyé fún àyè jùmùhúrù àwọn àfa púpọ̀ nínú àwọn àfa tó pọ̀ jù wọ́n ní súnà ni àmọ́ àwọn díẹ̀ gẹ́gẹ́ bí Abu Awana Ibn Khuzaima àtàwọn kọ̀ọ̀kan lórí bí sígà yẹn ti wá àwọn sọ pé ọ̀ràn yẹn ni báwọn afá ti ti máa ń sàlàyé òun náà ni pé táwọn afá bá ní ìyá pẹ̀lú lórí ọ̀rọ̀ àwọn méjèèjì ò lè ṣe déédéé àní sọ àwọn afa ma níyà pẹ̀lú lórí ọ̀rọ̀ àwọn kan lọ báyìí àwọn kan lọ báyìí ipe ẹsẹ̀ yìí tó bá wù yàn àhà àbẹ́yìí tá a bá ṣe kò sábúrú ní àhà èwo ló so níbí báyìí àwọn owó ló ráìtì àwọn àfa kan sọ pé ni àwọn kan sọ pé kì í sọ̀ranyàn àwọn kan ní ni wọ́n ráìtì àwọn tán ní sunnatu mu'akkada àwọn ló ráìtì kí ló nọ́ọ̀sì àwọn ọ̀run wọn lójú ọ̀nà yẹn lè lórí ànábì wa ka gbogbo àwọn ọ̀run wákàtí márààrún yẹn ìrun báyìí ìrun báyìí ìrun báyìí wọn ni sẹ́ni tó àhàn ànábì ni ilá àǹtàtà sáwà àyàtọ̀ bá fẹ́ yan náfìlà lókù so ó túmọ̀ sí pé lẹ́yìn ìrun wákàtí márààrún kò sí ìrun mi lójú ọ̀nà yẹn mọ́ pẹ̀lú náfì yẹn so ó túmọ̀ sí pé àwọn tó sọ pé sunnatu muakkada ni àwọn ti fi àwọn ni wọ́n ni wọ́n ti déédéé wallahu alam kìí ọ̀ràn yẹn ni ń nínú àwọn súnà tó yẹ kí súnà tó ní agbára wallahu alam tí gàdá ìṣèjì náà ni àbá àti ṣàlàyé fún ààrẹ gádó mẹ́rin ti tàbí dòrò ìjàbí maka lọ so a jáde náà bò wà ìrún tó tẹ̀lé òun náà ni sọ̀láàtù lítìfà ìrún tá a máa kí tá a máa fi sọ̀rọ̀ òjò òjò ń fáwa lọ́wọ́ báyìí ní ní kọ́ńtì nàìjíríà ọlọ́run sì ṣàánú wa òjò máa ń rọ̀ isi lọ́pọ̀lọpọ̀ gbà kì wa àmọ́ àwọn àlú mi ń bẹ ṣe pé wọ́n yìí rí òjò léyìí tó péye kọ́ńtì mi ń kó dídú ọdún kan wọ́n lè mọ́ rojò àbí kó yá pé òjò tí ó rọ̀ ó lè mọ́ jẹ mẹ́ta ṣe pé kò tó fún wọn láti pé àádáko àbí nǹkan ọ̀sìn àti ṣẹ̀rí àgbà wọn láàyè káàkiri kàtà ń pè ní sọlá tó lè ti fà ìrun tá a máa fi tọrọ òjò ṣẹ̀rí Islam ṣẹ̀rí àtúnṣe yìí pé ọlọ́run ti pín ṣẹ̀rí àyẹ fún aláforí ahán anábìwá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam kò sí condition tàbí situation kata wà tí ṣẹ̀rí àwọn ti mú nǹkan tá a ṣe wá fún wa tá a bá rójò àdúrà wà ó ní nǹkan tá a ṣe tójò bá tún rọ̀ ó ní nǹkan tá a ṣe òjò ràn lọ́wọ́ fún wa báyìí nìsín nínú nǹkan tá a máa ṣe náà ni pé a máa ṣàdúrà Allahumma sayyiban Allahumma sayyiban àmì àkìrì Allahumma sayyiban nafi'an Allahumma sayyiban nafi'an tójú bá ti ń rọ̀bá àdúrà tí yẹn máa ṣe yẹn kò sí pé yẹn gbà kan ẹ̀wò tí yẹn bá ń ṣe àmàgbálada à ń tẹ̀sí ni bẹ́ẹ̀ tójú bá rọ̀ tójú bá dá nínú tíṣẹ́ dá nǹkan àgbé kalẹ̀ náà ni pé à ń ṣàdúrà mùtírì náà bíi fásitì láhi wa rahmati bàbá ń ṣe àdúrà yìí àgbàláda òjò ló rọ̀ fún wa fa ọlọ́run sóore fún wa àti wọn ṣàdùn àgbàláda lẹ́yìn náà tójò bá ń rọ̀ yìí máa wá pẹ̀lú àrá tára bá tán àdúrà fún wa dáhùn sí ọlọ́run gan ló kó wa nínú Kùránì Kẹ́rímù subhana lẹ́bi yusufu ràdù bí amúrì yìí wàlùmọ̀lá ìkàtù ní ìfàtì sábà lè ṣe àgbàládá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kátẹ́gùn bá ń fẹ́ àwọn àdúrà wà tí àti aláhùnmá yìí ni alùkà mìíràn àìríhà wà owó dùnmí kà mìíràn ṣàrìhà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sínú àwọn àdúrà so èyí tó yẹ mùsùlùmí nìyẹn kò sí nǹkan kan tí ń ṣẹlẹ̀ sí wa tí ó sì máa ṣẹlẹ̀ jẹ́ pé ṣẹlẹ̀ ò ti ṣàlàyé ẹ̀ fún wa àfi tá àbá sì gbọ́ yé lókun

Ah, nǹkan yẹn ó jẹ́ àkàtú o pé ó gún wọn lórí so from time to time wọ́n wà pẹ̀lú ẹ̀ nígbà yẹn so àwọn àfáàtìsà kan ọ̀làmá òkan wá wá láti Saudi láti ṣe dáwọ́rà fáwọn èèyàn so ya gọ́ọ̀mọ̀ ò sí nígbà yẹn deputy rẹ̀ nígbà yẹn oló represent rẹ̀ then minister of uh, boya minister of religion and care nígbà yẹn sheikh wakala òun náà wà ń bẹ̀ ọmọ

tanzul alaykum rahma hakada yanzul alaykum al-basar tí bójú ṣe máa rọ̀ fún yín ní nàìjíríà sọ́lọ́wọ́ ẹjẹ́ ni tí ó dúpẹ́ fọ́lọ́wọ́ ọlọ́run sọ́rẹ́ fún yín torí pé kí ni àwọn òrírú ẹ̀rí olófa ọ̀pọ̀lọpọ̀ àwọn imam saudi lọ́pọ̀lọpọ̀ jùmọ̀ sábàkí wọ́n máa ṣe kí ni wọ́n máa tọrọ jù aláhùmá àgìtìnà aláhùmá àgìtìnà lọ́pọ̀lọpọ̀ ọgbà nítorí pé ibẹ̀ yẹn so eléyìí nu àwọn sẹ̀rí àti ìlànà tí sẹ̀rí Islam ti là kalẹ̀ ni ẹ̀ tó yẹ káwọ́ máa tẹ̀lé àwa tó ti rọ̀ fún a máa dúpẹ́ fọ́lọ́n wàláì kéte mímọ̀ ṣe wa àánú tọ́lọ́ ni subhanahu wa ta'ala àwọn tí ó sì nínà ni kéte kó wọ́n ṣẹlọ́ bọ́lọ́n ti tẹ̀ yẹn subhanahu wa ta'ala tuta bá fẹ́ tọrọ òjò yẹn bó la ṣe máa tọrọ òjò la fún àfẹ́ wa nísìn àfààní salatu listisqa ìrùn tá a máa kí láti tọrọ òjò ìdànkọ́ta al وأدبت البلاد استحب الخروج إلى المصلى للاستسقاء àfààní nígbà tí òjò bá dá sójú ọ̀rọ̀ ma wà á jìdàbá ti lè bèèrè tí ọ̀dá sì ti ṣẹlẹ̀ sílùú ìtànkè lọ́dá náà ni pé kójú máa rọ̀ wọ́n ní ọ̀dá dá òjò rọ̀ ẹ̀rí tọ́dá bá dá kò ní sí irúgbìn àwọn irúgbìn ó bàjẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́dá bá dá òṣèlú ìbẹ̀lẹ̀ kòrò ìlàlùmọ̀sánlá afẹ́ àbí súnà ni afẹ́ ká jáde lọ sí mùsọ́lá ibi tí wọ́n ń pè ní mùsọ́lá kìí ṣe mọ́sálásí ni òun náà ni ààyè tó máa fi kalẹ̀ bóyá lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí àbí nínú ìlú tá a ti máa kírun mùsọ́lá láti máa kírun rí mùsọ́lá láti máa kírun sókùlà àbí tá fẹ́ tọrọ òjò àbí sójọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so a lọ sí mùsọ́lá kò sábòrò lẹ̀ ká kí inú mọ́sálásí náà àwọn ibi tó fi ẹ̀ka kí òun náà ni mùsọ́lá ọlá sí gbogbo òru aráàlú àwọn èèyàn pọ̀ ń bẹ̀ lè lè kọ́ láti ṣe kíni láti tọrọ òjò fàyùsọ́lẹ̀ bí himul imam raka àtẹ́yìn níbí báyìí raka méjì náà ni imam wà kí raka méjì fún wọn wà yóò tẹ̀rù mìíràn dùn á wà lè sèkfà wọn wà sí máa ṣe lọ́pọ̀lọpọ̀ láti máa ṣàdúrà àti láti máa ṣe istikfà wà yóò háwìlú rìdá àhù fàyájì alòlù yẹmínà alẹ́ṣìmáà níbẹ̀ yẹn yóò wá yí ìsọlérùn rẹ̀ padà tó bá wọ aṣọ méjì gẹ́gẹ́ bí alùkímbà nísìn yóò yí alùkímbà rẹ̀ padà àti bẹ́ẹ̀ kọ́ ó sọ aṣọ kan lérùn yóò yí padà yóò wá yí ọ̀tún lọ sí òsì kìí ṣe fẹ́ wùlẹ̀ yóò bọ̀ àwọn míì tó máa fẹ́ fífẹ́ sọ̀rọ̀ òjò wọ́n wá wọ òdì ẹ̀wù láti wọlé àbí ká wọ òdì ẹ̀wù àà kìí ṣe báyẹn ni ìta àmà ṣẹnikẹ́ni bá wà alùkímbà yóò wá yí alùkímbà yẹn padà ẹ̀rì tó bá ti yí padà ibi tó jẹ́wọ́ ọ̀tún yẹn yóò bọ̀ sí ọwọ́ òsì ibi ọwọ́ òsì yóò bọ̀ sí ọwọ́ ọ̀tún àbí aṣọ tó bá ṣe lọ́rùn yóò yí padà eléyìí bá a ṣe máa ṣe nì nígbà wo làwọn ọmọ ṣe báyìí á padà ṣàlàyé ẹ bá wọ́n gbà àfáà ní yóò kírun rákà méjì gbogbo ìrun tó jẹ́ ìrun tá a máa fi bẹ lọ́hùn àbí bí ìrun náà fílà ìrákà méjì méjì báyìí náà ni pàápàá jùlọ ìrun tó so mọ́ ìtọrọ òjò àbí tó òrùn bá wọ́ọ̀kù àbí ìrun eid àbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rákà méjì méjì ni di ó lè fi rákà méjì yìí irú òun tá a bá fẹ́ kí òun yóò wá di tani báwo ni a ṣe kí irú sọ̀látò kòsòrò pàdé rákà méjì náà ni àyàfi nẹ́ẹ̀sì sáárí lọ́dọ̀ Sayyidina Ali ṣe ké òun ti tiẹ̀ báwọn ṣe kí wọ́n tún yàtọ̀ pẹ̀lú ti ti àtànábì tó àwọn afáyé sábà lọ lórí bọ̀dọ̀ àárín yẹn náà kà sẹ́dínà àlìkì tẹ́ pé ó yàtọ̀ pẹ̀lú sígà ẹ má jẹ́ ká lọ sí ibẹ̀ yẹn àmọ́ èyí tó wá látọ̀dọ̀ ànábì náà ní pé rákà méjì dín ó lè sì ní pé bó ṣe kí rákà méjì yẹn ó yàtọ̀ sí ti máa kí àwọn ìrun yòókù bẹ́ẹ̀ àwọn ìrun náà fìlà mínà tá a ti ń tọrọ nǹkan àbí ìrun ni wọ́n gbà látọ̀dọ̀ Ubada ọmọ Tamim òun náà gbọ́ látọ̀dọ̀ arákùnrin bàbá rẹ̀ yẹn ọ̀nkù rẹ̀ ní ẹgbọ́ látọ̀dọ̀ Abdullahi ọmọ Zayd tó báyìí pé kharaja nabiyyu sallallahu alaihi wasallam ila ànábì jáde lọ sí musalla yẹn pé ààyè tá a ti máa kírun ó wá ń tọrọ òjò láti lọ tọrọ òjò wastaqbala al-qibla lásìkò ànábì wá dojú kọ kíbla fasalla raka'atayni ó wá kírun raka méjì wa qallaba rida'ahu ó wá yí ìsọlérun rẹ̀ ó yí padà kọ́lá sùfìyànù ìmáàmù sùfìyànù sọ báyìí fa àkàbára ní almasọ̀rọ̀dé an abi bakri kọ́lá jẹ́ alàlìyẹ̀mí ní alàṣìmáàl ó ní ìmáàmù sùfìyànù sọ wípé àfáàtà ń pè ní masọ̀rọ̀dé òun sọ fún mi pé látọ̀dọ̀ abubakar báyìí pé ànábì wá fi ẹ̀gbẹ́ ọ̀tún ó fi sí apá àlàáfíà àdéhùn fẹsẹ̀ nílẹ̀ ni. وعنه قال رأيت نبي صلى الله عليه وسلم لقد ربكنا أصيب موريا نبي صلى الله عليه وسلم لما خرج يستسقي ìgbà tó jáde láti lọ sọ̀rọ̀ òdù kọ́ọ̀là ó wá sọ báyìí pé fi kún báyìí pé fàháwàlà zahara wù ó wá yí ojú rẹ̀ padà sí àwọn ènìyàn wàstákbàlà kìbìlà ó wá dọjú sí kìbìlà yẹ́dọ̀ o ó bẹ̀rẹ̀ sí ní sàdúà fún màháwàlà rìdáàwù lẹ́yìn ثم صلى لنا ركعتين لين لواكر ركع مجي فوا جهرا فيهما بالقراءة اوكيو سوكي nínú méjèèjì pẹ̀lú akira are pẹ̀lú hadith méjèèjì titala kọ́kọ́ lókè ó wá pẹ̀lú siga wípé anabi kírun kó tó ṣe kútúbà títẹ̀lẹ̀ kejì ó wá níbẹ̀ yìí pé anabi ó ṣe kútúbà síwájú kí a otu kírun wallahu alam ó lè túmọ̀ sí pé méjèèjì náà ló ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí náà àwọn àfáà ní ìyapẹ́ ẹnu nípa wípé ìgbàwo ni ìmáàmù ó ṣe kútùbà ìgbàwo ni a ṣe kútùbà tàbá kí sàlátò lè ti kà jùmùhúrù àwọn àfáà àwọn lọ lórí pé kátó kírun ni wọ́n ṣe kútùbà kátó kírun ni wọ́n ṣe kútùbà bọ́pọ̀lọpọ̀ àwọn àfáà ti lọ nìyẹn àmọ́ àwọn àfáà mí náà lọ lórí pé àà ìgbà tánàbí bá kírun tán ni wọ́n ṣe kútùbà pẹ̀lú hadith títí alákọ̀ọ́kọ́ yẹn wallahu alam ọ̀rọ̀ pọ̀ nípa wípé kátó kírù yẹn kò láti àkútùbà àmá Ibn ní rahimahullah àwọn wá sàlàyé kan níbẹ̀ pé káti kalẹ̀ èyí tó ní bá ṣe kò sẹ́ni tí ò ní ẹ̀rí lórí eléyìí àwọn ọ̀rọ̀ míì máa wá báyẹn tó ṣe pé aláàbí ṣe nǹkan yẹn ní ojú pẹ̀nà lónìí ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí eléyìí ọ̀tọ̀ ni èyí fún kò sí ẹni bá ṣe kótàtì ní nǹkan tó fi ara sí mọ tó bá ipá àwọn àfa àná ní ìyapẹnu lé lórí eléyìí àáwò èwo ló ṣe déédéé torí pé àwọn àfa ò lè ní ìyapẹnu kí gbogbo wa ṣe déédéé ẹnìkan ni ó ṣe déédéé àmọ́ tó fẹ́ pálá nàbì ló ṣe nǹkan ó ṣe ń gbà mí báyìí ó ṣe ń gbà mí báyìí níbẹ̀ yẹn ntóníkàlù kò bá rí ni ó fi ṣe iṣẹ́ tuntun ibùdó kò sẹ́yìn ní rọ́ṣìmọ́kùlà wọ́n ní ká fọ̀rọ̀ yẹn kalẹ̀ ẹni bá ṣe ẹlẹ́ẹ̀kejì tẹ́ pé kótó kírun oni o se kutuba wa ni ma odi nasi to farasi eni ba de kiro ta kuzu se kutuba na oni nasi ti o farasi leyin na kutuba e bo lati te kutuba e kutuba salatu ka kutuba kale ya ma si kutuba kan wo ma te ke kutuba meji gege bi kutuba iron juma abin tu jobe be lo awon fa kutuba kan koda imam ibnu usaymin rahimahullah nigba to n yi torí pé àwọn àfáà míì lọ́ga lórí pé kútùbà ìdì gan kútùbà kan náà àwọn àfáà míì lórí pé kútùbà ìdì kútùbà kan lè yóò ṣe kìí méjì bí àwa ṣe máa ṣe lónìí ẹ̀ torí pé kí ni wọ́n ní ànábì àwọn tó ní méjì nígbà pé méjì náà ni pé ànábì sallallahu alaihi wasallam nígbà ìdì tó bá kí tó bá kírun tán yóò ṣe kútùbà yóò ṣe kútùbà fáwọn yóò wá lọ síbi táwọn obìnrin náà wà yóò wá lọ sí kútùbà fáwọn obìnrin náà so àwọn tó pè ní méjì wọ́n ti sọ pé à méjì náà láàmọ́ sí àwọn ibi tá a ti rí kútùbà méjì tí náà ti wà kárára pàdé bí wọ́n ti kútùbà méjì òun náà ni ìrun juma Ibn Uthaymeen rahimahullah wọ́n wá ń sàlàyé pé kódà àwọn tó sọ wípé kútùbà méjì láti ní ìdì gan wọ́n gba ìgbé kútùbà kan láti níbi sọ̀láṣẹ̀ lẹ́sìs kan ìpé sọ̀láṣẹ̀ lẹ́sìs kan àyà ní kútùbà kan ní àwòṣe ní orí ẹ̀ wallahu alam eléyìí ní àlàyé àwọn àfà lẹ́yìn náà tàbá wọ hadith ẹlẹ́ẹ̀kejì nígbà tí ń sàdó àti tó wà kíni ó kọjú sí kíbla fàháwàlà ìlànà láti zaharawu ó wá kẹ́ni rẹ̀ sáwọn ènìyàn ìyẹn ni pé ó kọjú sí alkibla wa stakbala alkibla yájòkó ó wá kọjú sí kíbla ó bẹ̀rẹ̀ sí ní sàdúrà so tí màmú náà bá fẹ́ tẹ̀lé súnà tí máa ń ṣe kútùbà níbi irun sọ̀lá tó lè sìkà tó bá dé bí àdúrà yóò yíjú padà sí alkibla yóò wá fi kíni yóò máa ṣe àdúrà lórí sọ̀lá tó lè sìkà ló ti sílẹ̀ àgbọ́pàdà ibi síbẹ̀ níbi sọ̀lá tó lè àti níbi ṣe anabi ò ṣe bẹ́ẹ̀ níbi sọlá sọ yìí àbáwọn irun mi níbi tó ti ṣe yẹ ìmáàmù tó bá fẹ́ tẹ̀lé súnà tí anabi sallallahu alaihi wasallam tánàbí ṣe ṣe òun ò gbìyànjú láti ṣe báyẹn wallahu alam eléyìí ni brief àlàyé díẹ̀ nípa sọlátò lẹ́tẹ̀síká àti sọlátò lòkòsó wà lòkòsó gẹ́gẹ́ bí àwọn àfa ṣe ṣàlàyé àlàyé sì tó pọ̀ nípa àwọn àfa ṣe lórí ẹ̀ bọ̀t ẹ jẹ́ ká dúró mẹ́rin ní òwúrọ̀ yìí insha Allah ọlọ́run kó bá san àwọn àfa àlẹ́sàn lórí kó jẹ́ kó rọrùn fáwọn náà láti tẹ̀lé àwọn àlàyé tí wọ́n ń ṣe fún wa ní pẹ̀lú ìbámu pẹ̀lú ti súnà àtòjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alihi wa salam assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa alaykum salam wa rahmatullah. mo ní àfọ́n sàlàyé fún wa pé bóyá túbà sọláàtù kòsó àbí kòsó ẹyọkan àbí méjì ni but ní ìgbà mo tí mo ti kàyẹn náà rí dàpọ̀ ẹlẹ́yọkan ni àmọ́ pẹ̀lú ògo tọ́lọ́mù bàbá yẹn ń wo tíra màá sọ̀rọ̀ lórí ẹ̀ pẹ̀lú ògo tọ́lọ́mù lọ́sẹ̀ tí mo fi inṣàlá sẹ́yọkan ni àbí méjì ni wallahu a'lam inṣàlá. náà wà ní kúrò. kí ni ẹ ok ìtọ́nsìn ní rìdá náà ni pé aṣọ tí máa wà lókè aṣọ ó lè jẹ́ wù ó sì lè jẹ́ aṣọ tí yẹn kàn dàbò rùn tí máa wà lókè aṣọ. lákòókò yìí gẹ́gẹ́ bí ọ̀dọ̀ wa ní nàìjíríà àwọn ẹni owó àwọn tẹ́lẹ̀ yóò kó àwọn agbádá ní. ṣé ìgbà ń bá wá pẹ̀lú apá òun náà lè change agbára torí pé ó wà sọ̀rọ̀ ẹ̀rí pé mo sọ̀rọ̀ alikimba lẹ́ẹ̀kan hmm. àbá alikimba so irú agbádá yẹn a lè gbé sípò kíni ipò alikimba ó lè bu agbádá yẹn kó yí sódì ẹ mọ̀ tó bá ti yí yẹn náà sódì ibi apá ọ̀tún yóò bọ́ sákòsì àbí ọlọ́ àkọọ́lá. èyí níjọ́ kan wọ́n ọ̀rọ̀ kan wá jẹ́ pé àwọn. wọ́n ń ní ìrun sọ̀láṣì lísì wari ẹnìkan wá rí ọ̀nìkan tó yẹ pé ká ló ti wẹ̀wù ló ti yí aṣọ rẹ̀ padà wọ́n wá ń sọ fún ká a yí padà báyẹn ni kó fi lè já sí pé ìgbà tí ìmáàmù bá yí aṣọ ti jẹ padà kóhun fi wá tó yẹ pé aṣọ tòótọ́ náà bá yí padà yóò wá bọ́ báyẹn kọ́ ni ìgbà tí ànábì máa yí padà ní ìgbà yẹn sì lè káwa náà wò ó ká yí padà so àwọn tó yẹ pé tí wọ́n bá ti ń bu àti mọ́sálásí nǹkan kàbí iná tí máa yí padà eléyìí ò bá súnà wallahu alam ìgbà tí ìmáàmù bá fẹ́ ṣe kútùbà àbí tí máa ń ṣe kútùbà lọ ní òyì aṣọ ẹ̀ta ìgbà yẹn náà sì làwọn náà yí padà wallahu alam. ah no gbogbo wa náà ni kò pọ́n dandan fún ìmáàmù náà àkọ́kọ́ tí ìmáàmù bá ṣe àwa náà ó ṣe torí pé onímọ̀sọ yìí ara àwọn kan tí wọ́n ṣe tí wọ́n ṣe lẹ́yìn ìmáàmù wọn àwọn ènìyàn wọn ò sì kọ̀ pé bóòlù ṣe ṣe di ó lè ní pé ó ṣe lásìkò bí ó ṣe yẹ kó ṣe ni wọ́n kọ̀ so àwa náà ó ṣe n kò jẹ́ pé ànábì ló ṣe yẹn àwa náà ó ṣe Ibn Uthaymeen rahimakullah wọ́n ṣàlàyé nípa hikma wisdom tó wà behind káyé aṣọ yẹn padà wọ́n lọ́wọ́ wọ́n láì nínú àlàyé tán ṣe náà ní wípé tàfà òlù ni tàfà àlù ni pé àwọn pèkìní kan ní máa ṣe nǹkan kan pẹ̀lú àníyàn yìí bóyá kí dáadáa ó fi nǹkan dáadáa náà ni pé ìyí aṣọ padà yẹn pẹ̀lú pé nítorí wàhálà bẹ̀rẹ̀ náà ni pé ọ̀dá tó dá yẹn kọ́lọ̀ ó fi wá yí padà kó jẹ́ òjò yìí rọ̀ Ibn Hussein náà fi àlàyé yẹn wallahu alam ló bá yẹ bẹ́ẹ̀ ni kọlọba san wọn ní ẹ̀san olórí bọ àgbọ́yé ti tiwọn lórí ìyásọ yẹn para yẹn ó wá rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ibi òsèmí sọ kò sọ o àmọ̀dí o àmọ̀dí o nígbà tánàbì ti ṣe yẹn ó ti di súnà fáwọn náà káwọn náà ó ṣe tàbá fẹ́ kí sọlá tó lè ṣe fà súnà ni káwọn náà ó yí aṣọ wa padà nígbà tí ìmáàmù bá ṣe kútúbà bí tó bá yí aṣọ rẹ̀ padà wallahu a'lam. wa alaikumus salam. ṣe ní Kini ni Iru irú wo ni kí. rákà méjì náà pè. rákà méjì náà pè sàlátù lè ti sọ òun kí n bẹ̀rẹ̀ pé. sàlátù kùsù ó ní ní ah, rákà mẹ́rin pé ṣé tàṣà òbí wà ń ni. àná nínú kí ẹ ti mo ní gbogbo yẹ́sì tó wá nípa sàlátù kùsù méjì ni ṣùgbọ́n sẹ́yìn na ali, àwọn kí bá mi irú yẹn ẹ jẹ́ ká fi kalẹ̀ mẹ́jà lọ síbẹ̀. èyí tí gbogbo àwọn ma sọ tó máa lé emphasis lórí náà ni pé méjì méjì yẹn but tẹ̀báwo ẹ̀rín yẹn náà ń sọ yẹn sẹ́dínà ali wọ́n ti bá ti ẹ má jẹ́ ká lọ sí ibẹ̀ yẹn ìgbà táwọn afáà ń sọ̀rọ̀ ibùn kòfẹ̀ẹ́nì àbí ìkànnì àwọn afáà nínú ọ̀rọ̀ tó ń sọ mẹ́rin nínú tíra tó ń fún àṣejọ ẹ̀bí yẹn tíra kí ni orúkọ rẹ̀ tíra tó ń sọ fún orami ti ibulu kote mu mu angba tan soro nipa oro awon sahabi adi ti se awon sahabi nkan mi beta awon sahabi ma nti ale ma de lodo anabi but nkan ye yo tuma si pe ah oro anabi ni gbolo anabi adi se anabi o le je pe yani o le je pe sorry isi ma je to ye pe gba bi ni iru oro tan mo ala nipa wipe iru ise yen bóyá wàlà àlà sẹ́yìn àlì náà rí lọ́dọ̀ ànábì ló fi ṣe because irú nǹkan yẹn kìí ṣe nǹkan tí èèyàn kan kàdá sí lásán láti bóyá orí nọ́ọ̀sì látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wa alihi àmọ́ ní gbogbo ọgbà ẹ̀jẹ̀ káwọ̀ òdùn pẹ̀sẹ̀ pé a ti rí nọ́ọ̀sì tó clear nípa eléyìí o ni kẹ́jẹ́ káwọ̀ máa kí ká má tún mú mi wá torí irú eléyìí òrùkú rẹ̀ ó dàbí pé níṣẹ́ tí òrùkú fi jẹ́ méjì bóyá òrùkú mẹ́rin mẹ́rin ní mọ̀ òrùkú ní a ibẹ̀ yẹn so ẹja sì yẹn kalẹ̀ ká mú iye tí ó wà mọ̀ṣú rọ̀dọ̀ àwọn afọ yìí wallahu a'lam. wa alaikum bá salama méjèèjì àmọ́ tó bá dìde ń wo sálámà alákọ̀ọ́kọ́ náà kò sí nǹkan tó burú mẹ́ àmọ́ kó jẹ́ kó sálámà méjèèjì yẹn lákó tó dìde torí pé tó bá ti ní asàlámù aláìkùm wa rahmatullah tó bá ti ní asàlámù aláìkùm ti tàbí tó ti tàbí tó ti jẹ nínú sálámà èyí lè sálámà ẹyọ kan náà sálámà oríṣiríṣi ló wà èyí sa méjì náà lè pọ̀ jù pọ̀ sígà wọn yàtọ̀ síra wọn asalaamu aleykum wa rahmatulahi wa barakatu asalaamu aleykum wa rahmatulah sígà kan yẹ asalaamu aleykum wa rahmatulah asalaamu aleykum wa rahmatulah sígà mí nìyẹn asalaamu aleykum wa rahmatulah asalaamu aleykum sígà mí nìyẹn tó bá tún yẹn lè ní asalaamu aleykum ẹ̀yọ́ kan kò pé lànà bí ṣe sọlọ́lọ́hu aleyhi wa sálámù ẹyọ kan báyìí ó ti parí ìwò rẹ̀ àmọ́ súnà ní ká sálámù méjèèjì tó ìmọ̀ràn fóun ni pé kó jẹ́ kí ìmọ̀ràn fún sálámù méjèèjì kò tó bá ti wá dìde lórí ẹyọ kan náà kò sí láì sí ọlọ́ ọkọ̀ àwọn kọ́lọ́pọ̀ bí àpá ẹ̀ ń sọ kódà tí kẹlá wà lẹ́yìn ìlọ́run àjọ bẹ̀rẹ̀ náà ni kí ni lọ́ba ti rí alẹ́kùn báyìí lẹ́sìn

tẹ́mi ìlú náà ni pé kò bá jẹ́ kí bá jẹ́ kí ìmáàmù ma sálámù mi jẹ́ asalaamu aleykum wa rahmatulah asalaamu aleykum wa rahmatulah fún tẹ̀lé àmọ́ tó bá ṣe báyìí náà kò ṣe pé a sọ pé èyí tó dáa jù ní kó ṣe báyìí àmọ́ tó bá ṣe báyìí kò bá irun rẹ̀ jẹ́ lẹ́yìn náà ìṣe báyẹn ó tún lè mú bí kan lúṣẹ̀ díẹ̀ díẹ̀ wá nínú mọ́sálásí I mean bá a ṣe tẹ́kìn kan lọ létòlétò ó lè má lù báyìí wàlúwà nígbà tí kì máa mú sálámà méjèèjì gẹ́gẹ́ bí ìmọ̀ràn wàlúwà. اللهم اصفانا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم انا نسالك علما نافعا ونعوذ بك من علم لا ينفع سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت